الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وطريقون الله سبحانه وتعالى الله باتي أنا قفو olóòrí ọba tí ọpẹ́ yẹ ọba tí ó ṣe wá tí ò ní káwa náà máa bẹ nínú àwọn ẹranko ọlọ́ọ̀rọ̀ ìlú àga ọ̀pẹ́ fún a fi ọlá lẹ́ẹ̀bẹ̀ kó bá ṣe gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó bá ṣe fi àánú ẹ̀bá wa lẹ̀ ohun tí ọlọ́run gbogbo àwọn ilé tí a ń wá ní ọ̀dọ̀ ẹni dáadáa abẹ náà kó bá ṣe ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó gbàdúrà wa o kọlọ̀kọ̀ dúró sí wa gbígbàdúrà kọlọ̀bà kó jọ kó fi jíkẹ́ ní kọ̀ọ̀kan wa àìrímọ̀ ṣe kí ọlọ́ọ̀bà kó bá kọ̀ díẹ̀ sí wa gẹ́gẹ́ bí ìṣesí wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àtẹ̀bítí rẹ̀ ìmárùn rẹ̀ ní létí ọlọ́ọ̀bá ní wàdákìrì fa ìlànà fíkẹ́rọ̀ tàǹfà olùmọ́pìnrin àṣẹlélẹ́ tí ọlọ́run bá ń pa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní wadhakir fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́run ní rí òjíṣẹ́ zakir máa rú àwọn èèyàn létí nípa kíni wàjíbi ìhàkìlá òtújọ́rọ̀ yọ̀ lé wọn lórí nípa ọlọ́run ọba wọn zakirhum bi huquqi al-akharin ohun tó jẹ́ tó àwọn ẹlòmíì tó yàtọ̀ sí wọn minal makhluqat nínú àwọn ẹ̀dá sọ́nà ọba dá máa rán wọn létí nípa ojúṣe tí wọ́n lé sí wọn wàdákìr ọlọ́nirí ànábì sallallahu alaihi wa sallam máa rán àwọn èèyàn létí an ayyamillah nípa ìgbà wàdákìr máa rán àwọn èèyàn létí anil àkìrọ̀ nípa ọjọ́ kẹyìn yawma tubila sarair ọjọ́ tó ṣe wípé gbogbo tá a ṣe ń kọ̀kọ̀ pátápátá gbogbo ẹ̀ ni ó máa tú síta yawma la yanfa'u malun wala banun ọjọ́ tí owó àti ọmọ òní ṣe àǹfààní fẹ́dá kan illa man ata Allaha biqalbin salim ẹni tó bá wá tọ́dọ̀ ọlọ́wọ́n ọba pẹ̀lú ọkàn tó mọ́ nìkan láti àǹfààní jọ pé bí àlìkìyàmà kọlọ̀ọ̀bà kó má ṣe ṣe ọjọ́ náà ní ọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí tí a ti ń bá bọ̀ sẹ́yìn àwọn tí ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí wà nàtàlùhù ayòṣìbánà وأن يجعل حبنا في قلوب مخلوقاته أبلون قمشا نفوا أبلون إفوا لوري تدادا قلوبا في سياق ويدا تدا كيني àwọn tí ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí منهم المتقون àwọn tó páyọ lọ́wọ́ ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ wọn المتوكلون àwọn tí wọ́n gbára lọ́lọ́wọ́ ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ wọn التوابون àwọn tí wọ́n máa ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ògbà kúrò níbi ẹ̀ṣẹ̀ wọn náà bá nífẹ̀ẹ́ sí wọn almuhsinun àwọn olùṣe dáadáa lọ́sàn-án lóru ní gbogbo ògbà ọlọ́run bá nífẹ̀ẹ́ sí wọn arọ̀lúnà bìlìkọ́ ilà àwọn tí wọ́n máa ń ronú wípé àwọn apàdé ọlọ́run ọba tí wọ́n sì máa ń ṣiṣẹ́ pé wọ́n fẹ́ lọ pàdé ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn asọ́bìrún àwọn tí wọ́n máa ń ṣe sùúrù nínú àwọn tí ọlọ́ọba àlékè ọlá tún nífẹ̀ẹ́ sí ni kọ́lọ́ọba kó mọ́ṣẹ́ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa. wa mina alladhina yuhibbuhumullah nínú àwọn tí ọlọ́ọba nífẹ̀ẹ́ sí al-muqimuna bi fara'idihim wa wajibihim nínú àwọn tọ́lọ́ọba nífẹ̀ẹ́ sí òun ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbìyànjú láti ṣe ohun tí ọlọ́run bá bá pa wọ́n láṣẹ nínú àwọn tí a ti sọ sẹ́yìn pọ́nlọ́ bá nífẹ̀ẹ́ sí almutamasikuna bi hadiyi nabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n máa ń gbájúmọ́ ó tọ́nà bá fi rán ànábì sallallahu alaihi wasallam àwọn tàbẹ́ sọ wọ́n lè wá ní almukrimun almuadun li huquqihim àwọn tó jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ ojúṣe lé wọn lórí wọ́n máa ń gbìyànjú láti mú ṣe ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ wọn ànábì sallallahu alaihi wa sallam ó ní inna Allaha farada al-fara'id farada al-fara'id ó ní dájúdájú ọlọ́wọ́n ọba yìí ó gbé àwọn àgbékalẹ̀ al-fara'id fala tudayyi'uha ẹ má fi àwọn ọ̀rọ̀ yàn àwọn ẹgbọ́dọ̀ ṣe ẹgbọ́dọ̀ ṣe ẹgbọ́dọ̀ ṣe fàílà túbọ̀ yẹ̀rẹ̀wó ha ẹgbọ́dọ̀ fi wọ́n ráre ní àwọn nǹkan tó lọ bá ti ṣe lọ́rọ̀ yàn yìí ẹgbọ́dọ̀ fi wọ́n ráre alladhina yufuna bi'ahdillah wa la yanquduna al-mithaq ọlọ́run wọ́n máa ń gbìyànjú àti ṣe wàláyà kúndúnrún lẹ́mìtàkọ́ àwọn nǹkan tí ó ti jẹun tí wọ́n ti dè mọ́lẹ̀ láàrin àwọn àtọ́ lọ́wọ́n bá láàrin àwọn àti àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá mi láyà kúndúnrún wọn kì í fọ́ ọlọ́ọ̀bá àdékí ọlá ó ṣe àwọn nǹkan kan ní ọ̀rọ̀ yọ̀ níwa lórí a gbìyànjú láti mójútó ẹnikẹ́ni tó bá ti ti mójútó ọlọ́ọba àdíkí ọlá ó nífẹ̀ẹ́ sí wọn lọ́pọ̀lọpọ̀ Abu Huraira radiyallahu anhu ó ní ànábì Muhammad sallallahu alaihi sọ wípé inna Allaha sọ bil harbi èmi ọlọ́run bá ti kéèké mo ti kéèdé ogun fún pèmí ọlọ́run bá máa jà lógun wa ma taqarraba ilayya abdi bi shay ahabbu ilayya mimma aftaratuhu alayhi kò wá sí ti ẹrú mi tá a máa fi súnmọ́ mi tó dà gẹ́gẹ́ bí kó máa ṣe nǹkan tí mo ṣe lọ́rọ̀ yọ̀lé lórí afẹ́kọ́ náà bá nífẹ̀ẹ́ sí wa àwọn ọ̀pọ̀ tó ṣe lọ́rọ̀ yàn a gbìyànjú ẹ̀rí tí ó sọ wa ma taqarraba ilayya abdi wa ma taqarraba ilayya abdi bi shay' ẹrú mi ò lè fi nǹkan kan súnmọ́ mi ahabu mimma aftaratuhu alayhi tó dà gẹ́gẹ́ bí tí ó jẹ́ wípé mi ọlọ́wọ́ bá ṣe ní ọ̀rọ̀ yọ̀lé lórí bí yọ bá fẹ́ súnmọ́ lọ́hun olórí téèyàn fi ń súnmọ́ lọ́hun ọba an yuaddi huquq Allah wa wajibat Allah àwọn tọ́nà bá ṣe lọ́rọ̀ yàn èyàn gbọ́dọ̀ mójútó wa ma yazalu abdi yataqarrabu ilayya bin nawafil ẹrù mi ò wá ní yẹ̀kò ní gbòlẹ̀ tá máa súnmọ́ mi nígbà tó bá wá ń ṣe náfílà hatta uhibba ẹrù bá ti ṣọ̀rọ̀ yàn tó mójútó tó tún wá fi náfílà fún hatta uhibba tó bá wà lórí ilé èmi ọlọ́run bá wá nífẹ̀ẹ́ fa'ida ahbabtuhu a tí mi ọlọ́run bá bá ti wá nífẹ̀ẹ́ kóńtò sam'ahu alladhi yasma'u bihi èmi ọlọ́run ọba máa wá di etí ẹ̀ máa sọ́ra mi di etí tó fi ojú rẹ̀ tó fi rí wáyádáhùn lẹ́sí yàbọ̀ fẹ́ ṣubí ha èmi ọlọ́wọ́ bá di ọwọ́ rẹ̀ tó fi ń gbà nǹkan mú ورجله التي يمشي بها ما توا صرا مدي بير دفيري وإن سألني لا أعطينه ترمي بوابير كوكولود إمي الله وبا لا أعطينه إمي الله وبا ما فون ولئن استعاذني لا أعيذنه ترمي بوابير شلودو مي بي الله وبا دابو بومي من سوئي máa alimtuhu wa máa la máa alam aburú tí mo mọ̀ àti tí mi mọ̀ tẹ́rù mi bá wá ìbí ọlọ́ọ̀bá lórí ìṣọ́kú ọmọ láwọn ìlànà máa dáàbòbò wà máa tàrọ̀dátù àìṣe in anáfà ìlú tàrọ̀dúdì àrùnàfilmọ́mìn ọlọ́run ní kò tó jẹ́ bí kí n gbẹ ẹ̀mí ẹrú mi tó gbà mí gbọ́ pé ọlọ́run bá wá fẹ́ ṣe nǹkan ọlọ́run lọ́ra láti ṣe kí èèyàn máa lọ́ra pé ah, kì máa ṣe kì máa ṣe ọlọ́run ní kò sí nǹkan náà tóun ti máa ń ṣe bẹ́ẹ̀ tó dà gẹ́gẹ́ bí kóun gba ẹrú kóun gbẹ̀mí ẹrú tó mójútó nǹkan ọ̀rọ̀ yàn tó mójútó náà wá fi kòun rọ ó máa ní ọlọ́run ọba lára láti gba ẹ̀mí ẹ̀ ọlọ́run nítorí wípé kí ni yakrahul mauta torí pé ẹrú mi ó kórìíra ikú kò fẹ́ kú wa ana akrahu masa'ata èmi ọlọ́wọ́ bá ti kórìíra wípé kí n fi ìnira kàn ẹ máa wò kàn máa taqarraba ilayya abdi bí shay'in ahabbu ilayya mimma iftaradtuhu alayhi ẹrú mi ò lè súnmọ́ mi pẹ̀lú kó ń ṣe nǹkan tó dà gẹ́gẹ́ bí kó máa ṣe ọ̀rọ̀ yọ̀ ẹ̀rí wa hadha alladhi yàtàháwánu fi hi àlàìbáàtì mélòó mélòó àwọn afẹ́ẹ̀sì àwọn ọ̀daràn ibi táwọn ti tán ti jòjù nìyẹn ẹ̀rọ àwọn àdánwò tó tírẹ́ǹdì kí tí mùsùlùmí tó ń lọ gbé rẹ̀ sípò ẹ̀sìn ipò aṣíwájú ẹ̀sìn kó máa sọ fún mùsùlùmí pé kọ́ máa jajá nígbàtí wọ́n jajá tó rí fílẹ̀ tó wá ń àwọn ẹlòmíì ẹ wo wajibul ulama ọ̀rọ̀yọ̀ ọ̀rọ̀yọ̀ yóò pọ̀ ó ní ohun tó jọ́rọ̀ yọ̀ lé wa lórí ta gbọ́dọ̀ ṣe sọ́nà wọn bá ó ní ta gbọ́dọ̀ ṣe sáwọn ẹ̀dá ọlọ́run gẹ́gẹ́ bí ojúṣe mi wajibil ulama nínú tó jójúṣe àwọn àfáà tí wọ́n gbọ́dọ̀ ṣe tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe wọ́n fi rójú rí ọlọ́run ọba wọ́n fi rí fi ọlọ́run ọba lékè ọlá ta'alimun nasa ilman nafi'a òun ni pé kọ́ máa kọ́ àwọn èèyàn ní ìmọ̀ tó ṣàǹfààní wá ibà ààrùn àmìṣòrúwò kí wọ́n ti máa gbìyànjú àti gbé àwọn èèyàn jìnà sí gbogbo tó lè pa wọ́n run nílé ayé alimohligat Ànábì sallallahu alaihi wa sallam ojúṣe tó máa ń ṣe nìyẹn ni ẹ jìnà sí nǹkan méje tó lè pa nírun wà máa hún náà yá Rasulullah ilé òjíṣẹ́ kí ni tó lè pawárun àwọn àfẹ́ẹ̀sì nílẹ̀ Yorùbá àwọn òkè ń lé àwọn èèyàn jìnà tí ó tó lè pawárun yìí bal yuqarribuna an-nasa ila ma fihi hilakihim náà tún máa ẹ̀yìn èèyàn mi kí ló ṣe ad'ukum ila najat ibi oríire ni mo ń pè yín lọ wa tad'unani ila nar èyí tí ń pè mí lọ bí iná ìgbésí ayé àwọn àpọ́ ẹ̀sìn wà díbùhù tààlìmù náà kọ́yọ̀ kọ́ máa ní dáadáa kọ́ máa lé àwọn èèyàn jìnà kúrò ní ìbàjẹ́ wàhálà kọ ìdòwò ẹni tó jójú tó jẹ́ ẹni àkọ́kọ́ nínú àwọn àfá tó ní alàìlàmà warasatul anbiya'i àwọn àfá yẹn àwọn lọ́jọ́gbọ́n àwọn kíni àwọn ànábí ọlọ́wọ́n ọba àbí àwọn lọ́jọ́gbọ́n àwọn ànábí ọlọ́wọ́n láwí wárí fúdínà wàlá dirhamani ànábí ní owó sílvà wọn jogún ẹ̀ owó góòdù wọn ẹ̀ innama warathul ilma ohun tó jogún ní ìmọ̀ ilmu nafi' ìmọ̀ tó ṣàǹfààní tánàbí sallallahu alaihi wasallam níbẹ̀ yóò bá sí láyé mọ́ inqata anhu amaluhu illa min salat gbogbo àǹfààní tó lè ṣe lé ayé ti pa ó ti parí àyàfi nǹkan mẹ́ta ilmu yuntafa'u bihi nínú fáwọn mùsùlùmí anọ́bì sallallahu alaihi wasallam kánà yuhazziru an-nasa 'ani shurur a máa lé àwọn èèyàn jìnà sí gbogbo tó lè pa wọ́n run ó ní ma taraktu fikum ma taraktu ó ní ma taraktu shay'an yuqarribukum ila Allahi wa wa yub'idukum 'ani ó ní mi fi nǹkan kan sílẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ń ṣe aṣọ yín dọ́mọ àlùjànnà á sì máa gbé yín dìnà síná ilà anọ́rù tó kò mbé àfi kó ṣe pé mo ti pa láti pé kẹ́ máa ṣe wà máa tarọ́ tún ṣe ìdàn yuqarribukum ilà náàrí wà yuba'idukum àìlè وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ọlọ́ ní gbogbo tánà bí bá fún yẹn gbámú azmù àléhà bí náwádìí èyàn gan yìí ni ẹ fi gbámú ẹ má jò jábọ́ wà máa náà ha máa ní òun fàjáhù ohun tó bá kọ̀ fún yín kí ni ẹ gbámú ẹ jìnà sí máa mọ́rùn-ún ẹ ṣe yìí tẹ́ ẹ bá lágbára ń bẹ. wà ìdáná àwùjọkọ̀ máa ń ṣe ìfàṣẹ̀lẹ̀bọ̀ òwò ṣùgbọ́n ti má kọ̀ fún yín pa nǹkan à kò sí pé ẹ eléyìí rárá gbogbo ẹ̀mí ẹ̀ jìnà sí. ànábì sallallahu alaihi wasallam mimma hazzara anhu àṣíríkì ànábì máa ń lé àwọn èèyàn jìnà sẹ́bọ̀ ṣíṣe àwọn àfáà ti wá lẹ̀ yorùbá yóò kọrin ìbúra ilá ṣíríkì ń sún wá sí ọ̀dọ̀ ti wà lẹ́mọ̀ aráfò oníjálàbí lẹ́mọ̀ aráfà tó ń bóbìnrin sí gbẹ́rẹ́ sójú ara lẹ́mọ̀ aráfà tó lọ ń gbé ìpèsè tó lọ ń gbẹ́bọ sí junction ibẹ̀ lẹ́ ti máa rí àfà tá máa sọ wípé ah, èmi ò lè má wọ erí ń tèmi o lọ́dọ̀ ti wá ní o àfà máa sọ fáwọn ya òun ò lè má wọ erí o kéré jù ẹ̀kan lóṣù òun náà lọ sódò òkun láti lọ wọ erí àlọ́ àlá tó ń ṣe ń kọ́jọ mọ́

wà máa wá hùn náà ibùdé díẹ̀ níná kọ́nà má ṣe wá lọ́mọ náà èrí lórí social media táwọn èèyàn máa pariwo àfẹ́ ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ kí ló dédé ọ̀rọ̀ ṣáwọn tí wọ́n ń sọ yìí ṣé wọ́n ń sọ àsọdùn ni náà àdánwò ti pọ̀ jù lọ́dọ̀ wa bí ẹwà àwọn èèyàn ń ṣe conference wọ́n ṣe lórí ìpayọ lọ́wọ́ ọba àwọn èèyàn ń ṣe conference wọ́n ṣe lórí kí ló máa sún àwọn èèyàn àwọn èèyàn ṣe conference wọn sọ̀rọ̀ nípa poverty alleviation fáwọn mùsùlùmí bọ́n ti fẹ́ dẹ̀sẹ̀ èyí tó ti tònú àlámọ̀ rí wọn ẹ̀ tó jẹ́ tó ń pèrè láfa gbogbo bá sọ pé ẹ̀yíṣá ìntáhà amúrò pé ẹ má sọ̀rọ̀ ẹ̀yíṣá mọ́ kò sí tó jẹ́ bẹ́ẹ̀ wàyí náà hù láìlú mọ́ lè sáà fánà tẹ̀bẹ̀rù nàbíhà wà tẹ̀bẹ̀rù ọlọ́ọ̀ni ọ̀rọ̀ musa yẹn làtàà nínú àwọn nǹkan tí ó jẹ́ àlámọ́tù sáà ní a Qur'an wà innahu la ilmu li sa'ati ọlọ́run ìpadàbọ̀ Ìsá nínú àwọn ìmọ̀ ń pa lùkìyàmọ̀ ni fala tamtaruna ẹ má ṣe iyèméjì mẹ́ọ ti kó wá jẹ́ táwọn yóò mẹ́ṣe conference lé lórí ni pé iṣẹ́ ò padà wá mú tó bá ní kí ló dé wọ́n á ní ẹ torí páwọn ọ̀nà sọ́ọ́rọ́ àwọn christian gbà pé ẹyin sá padà bọ̀ wá ìfẹ́ yìí náà máa wá gbà pé ó padà bọ̀ à bẹ́yìn náà kọ̀ wá sí mú alìfirọ́k wọ́n lè firọ́k láàrin àwa àti christian àwọn nǹkan wà tó pa wá pọ̀ wọ́n lè bá tẹ̀lé ọlọ́run ní ẹjìnà tó sí mímu ṣé kò wà ní ẹ̀sìn tí wọ́n náà bẹ́ẹ̀ ni wà látà kọrọ̀bù zina ẹ má ṣe ṣìnà ṣé kò wà ní ẹ̀sìn tí wọ́n náà bẹ́ẹ̀ ni ìwọ má ṣe mẹ́ni kankan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba lámìyálì wà lámìyúlà kò bí mẹ́ni kó bí táwọn náà bá wọnú ibo náà ti rí ọmọ ọba àwọn wà kí قل تعالوا أتل ما حرم ربكم عليكم قل تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله أو ألا نشرك بالله ìrí ànọ́bì sọ fún wọn kó yẹ máa bọ̀ ẹ máa bọ̀ jíú àti kírísítẹ̀ máa bọ̀ ìlà kálímọ́tì kálímọ̀ kan ni la ilaha illallah bó ṣe wà ní ẹ̀sìn tí wọn náà ní ọ̀wá tẹ̀lé èèyàn míì gbogbo àwọn oríṣiríṣi nǹkan ó lè jọ pa wá pọ̀ a sì ní ilé ìjọ pa wá pọ̀ ṣùgbọ́n àwọn òtẹ̀lé àwa ń tẹ̀lé ìlú ìsìnlẹ̀ àti yàtọ̀ ọlọ́run òṣìṣẹ́ ká yàtọ̀ fìlẹ̀ àfùlé níbi àwọn òfin ìpìlẹ̀ ìrun kíkí kò sí yàtọ̀ Ìsá ó kírun àbí ò kírun ọ̀rọ̀ dàrú àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pe àwọn èèyàn pé kọ́ wá sí Islam kó wá jẹ́ pé yìí náà lẹ́ máa padà sọ wípé wọn ò ní wọná nígbà tó ti ní wọná kí wá ló dé tẹ́ ń pè wọ́n sí Islam ń gbà yẹn ẹ ṣe fi wọ́n lè lójú ọ̀nà ilé tí wọ́n ti wà yẹn kọ́ máa bá lọ nígbà tẹ́ fi lọ pé wọn ní kékí ni wọn ní wọná àbí kí ló tá a fi gbà Islam jọmọ́ kábàlì wà lùjọ́ náà ni káàsì máa wọ̀ọ́ná tó bá jẹ́ pàwọn náà ní wọ̀ọ́ná ni ẹ fi wọ́n lẹ̀ kọ́nà máa pe mẹ́ta lọ́kọ̀ àbí ṣùgbọ́n kí ni ọ̀rọ̀ ti dàrú máwọn èèyàn lọ́wọ́ kọ́nà ọba kó ṣàánú wa láwùjọ ta ti bára wa àdánwò yìí ṣe kí ni ànábì sallallahu alaihi wasallam ó ní ya'ti ala an-nas sanawatun khadda'at ó ní àwọn ọdún kan bọ̀ lórílẹ̀ ayé ọdún ẹ̀tọ́ jẹ́ ni yusuf dako fi halkaadi ẹni tó bá jẹ́ òkú rọ àwọn ìyá máa áà ah, bàbá ti sọ̀rọ̀ yusuf dako fi ha halkaadi ẹni tó bá jẹ́ ọ̀daràn tó jókù rọ làwọn ìyá máa gbé lárugẹ. wàyùsọ̀dàkù fi halkaadi. ويكذب فيها الصادق ويخول فيها الأمين ó ní al yìí olódodo àwọn èèyàn máa pẹ̀lú nírọ́ yọ̀háwà ló fi hàn àmín ẹni tó bá jẹ́ olùfọkọ̀tọ́ àwọn èèyàn máa sọ pé ní jàmbá ni wọ́n ní trust yẹn wọ̀nyá ń fẹ́kọ̀ àwọn ni wọ́n máa gba wọ́n gba gbogbo orí mídíà káàkiri wọ́n máa rú wọ́n nínú ya Rasulullah wọ́n nílò òjíṣẹ́ ọlọ́ àwọn olóúnjẹ báyìí ó ní àrọ́júlú táàfihù àrọ́júlú àtàfihù arákùnrin kan tí ò jámọ́ kankan yàtàkàlàmù fi amòrì àmà gbogbo òun náà máa sọ̀rọ̀ lé lórí ẹni tí ò lè sọ lárúbáwá àtẹ́jú mẹ́wàá òun náà ló ń bẹ́ẹ̀ ṣe tẹ̀síìrì ẹni tí òun ọbí tọ́lú ẹ̀sìn dojúkọ á lóun tọwọ́ bọ àwọn tíra fẹ́ẹ̀sì tíra tó jẹ́ pé tí wọ́n bá gbé síwájú ẹ̀ òun lè dáka láwọn ọgọ́ ti ẹ̀jọ́ lórí ilé kéwú lálálálálá àwọn ọgọ́ tùdì nínú kálímọ̀ tọmọ kéwú máa kọ́kọ́ mọ̀ ní kọ́tàlà kọ́tàlà ó gé e àti kọ́ tààlà ó jà ó dúdú àgbọ̀ wọn lójú jọmọ́ ẹ̀rí gan àwọn èèyàn tí wọ́n mọ nǹkan kan pẹ̀ ẹ̀sìn wọ́n á gbé ọ̀rọ̀ ẹ̀sìn dání ànábì sallallahu ó ní inna ìmọ̀ a máa kúrò láàrin àwọn èèyàn pẹ̀lú páwọn àfẹ́ẹ̀sì ń lọ àwọn àfó olódodo àwọn àfó olódodo wọn kò máa kúrò bẹ́ẹ̀ ni ó wá ní ìdíkẹ́ má rí wọn mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ kéékèèké kéékèèké táwọn afáyé àtijọ́ gan lẹ̀ Yorùbá ti yanjú ó tó bá wá sí ní láàánú nǹkan kan wà tí ó sì fún sónà ẹni tó bá jẹ́ aṣáájú nínú sónà ọjọ́ tó bá sì wí àwọn èèyàn pè sákìyèsí pé yẹ sà bẹ́ ṣe wí yẹ ó má yàtọ̀ bí bẹ́ ṣe kọ́ wa ṣé mọ̀ ń gbà mí èèyàn lè máa ṣe wá sí báyìí kó sì máa tó gbé bóyá ó ṣàìsùn níbi tó bí ń tó gbé yẹn ohun tó wá ń wí yapa ohun tó rọ̀ ẹ̀yin wá wò ká ṣé wù ló sọ̀rọ̀ ẹ̀yà fàwọn ṣé wù lẹ́ o àṣéwù bá wò ṣéwù bá ó mà lórí sallallahu alaihi wasallam kò ní máa bẹ lórí àṣìṣe lọ títí táwọn kan bá sọ kankan lẹ́nu táwọn èèyàn ti wá wà lórí ẹ̀ fọdún mẹ́wàá ọlọ́run àpadà gbé èèyàn kan dìde tá padà ṣàkíyèsí ẹ̀ tẹ́lórí bá ń sọ̀rọ̀ ṣe kàlùbá nílé ìyá ní ẹ̀họ́ tó gbà ó gbọ́ lóde tí ó gbà wẹ́dùn sí àwòwá lójú ṣáájú ẹ̀ ní kéde ní kò sí à zàlìkà fàdùn mọ́ ìlú ìmọ̀ ìyàṣá àánú ọlọ́run ní tí máa ń jẹ́ fẹ́ tóun kọ́lọ́ máa jẹ́ ṣe bẹ́ẹ̀ fáwa náà àríbẹ̀ kan ṣe gbogbo ala níyàwó méjì ìwọ́ wá bí rúpa bọ́ àbìrìwárí ti níyàwó méjì záàlì kàfàdùlù lọ́rí yóò tí ìmọ̀ ìyàṣá ẹ tó báwọn lọ́lọ́run fún ìwọ́ náà lọ́lọ́run fún ìwọ́ náà àrílẹ̀kọ́ ní fàtùmọ́ àánú ọlọ́run ní mélòmélò tó fẹsẹ̀ rìn kiri látara mọ́tò tí wọ́n ń gbó káàkiri àwọn èèyàn tó jẹ́ pé kò yẹ kó ṣe yẹta fún ẹgbẹ́ ọládùúgbò wọ́n ṣe yẹta inú tiẹ̀ náà sì dùn páwọn èèyàn ń pọ́n ẹlé abárẹ́ tó máa ń pọ́n lé sínú máa ń bí ṣáàrí pé tó bá ti ń pọ́n lé báyìí ló máa ń bí rárá ẹlẹ́rẹ́ lómi tó bá ti ń pọ́n lé inú ẹ lè máa ìyá ti látara pé ó bóyó nípa àwọn nǹkan kan pé ah, ẹ̀tàn jẹ́ ló ń dè yìí o ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdámọ́ gẹ́gẹ́ bí àdámọ́ èèyàn débì kan àwọn èèyàn fi dáadáa pàdé ẹ̀ inú àdùn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n fi jẹ́ pé kọ́nà ọba ṣàánú al-ulama warasatul anbiya nínú àwọn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí làwọn tó bá mojúṣe wọn tó sì ń ṣe ó yẹ káwọn àfáà mójúṣe wọn jọ mọ́ ojúṣe àfáà ni kó kó àwọn èèyàn lẹ́sìn lọ́dọ̀ wá lẹ̀ yorùbá tó bá ti sọ pé ṣé àfáà lèèyàn ń ṣe ṣe mọ́ dúró ẹ̀ alóhùn máa ń dá wọn èèyàn lóhùn kò bá burú mẹ́ ó rẹ́yìn méjì sílé wọ́n dà wọ́n sì gbé wá bẹ́ẹ̀ ó bá wọn yanjú ẹ̀ kí ló ṣe yẹ ó dá wọn lóhùn náà àbí ṣùgbọ́n tó bá ti jẹ́ dídá lóhùn pé ẹ àfáà ẹ bá wa ṣàdúà iṣẹ́ àdúà ò sínú iṣẹ́ àfáà o iṣẹ́ àdúrà òṣè kí ni kò sí inú iṣẹ́ àfà iṣẹ́ àdúrà kò ń ṣe jẹ́ téèyàn máa ń gbé fún ìyàn ṣe nígbà tí òṣè kò fẹ́ kọ́lé ó lè pe bricklayer kò fẹ́ kọ́lé ṣùgbọ́n fẹ́ ṣe àdúrà ọlọ́ni wa nahnu aqrabu ilayhi min hablil waridi ọlọ́run ń súnmọ́ ìdúkáṣọ́ ọ̀rọ̀ lọ ìwọ tọ́nà ń súnmọ́ àdúrà tí mo fẹ́ ṣe yẹ ó súnmọ́ kó tètè lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ pé mi gangan ni mo ṣe ju kẹ́lòmí bá mi ṣe lọ ó súnmọ́ wàyí náà sàálákà ìbáde àìní tẹ́rù mi bá béèrè lọ́wọ́ rí ànábì pa mi fa inú ikọ̀ yìí sọ fún wọn pé mo súnmọ́ wọn mélòó ní àwọn sọ̀hábà ní ànábì wá gbaṣẹ́ àdúrà torí wọn dára àwọn àfáà kọ́ àwọn èèyàn ṣàdúrà ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n kọ́ máa ṣe kò ń ṣe pé ìmọ̀ wá gba ṣe wá sọ pé àmì náà kíláyẹ̀ntì ni kílẹ̀ ń tà fún àmọ́ máa ń kọ́ wọn lára bí kìíní alhamdulillah àbí bẹ́ẹ̀ kọ́ ni mo máa ń kọ́ wọn ní islamic studies alhamdulillah bí mo ṣe wá sí halkọ̀ bí n sì tábà decide pé ìjọ mọ̀ tẹ bá fẹ́ kí máa wá sí halkọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ kò sọ́fẹ́ o kò ṣọ̀fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni local government kan ló jẹ́ bẹ́ẹ̀ mo wá sọ pé ẹ bá ti fẹ́ kí n máa wá sí halkọ insha Allah for every halkọ máa máa gba hundred k àbí kí n tiẹ̀ ṣe ní dollars àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé wù ẹ̀hẹ́ ká ṣe ní how many dollars nìyẹn 100 k how many dollars ẹ̀hẹ́ tó mú wá bẹ́ wá sí halkọ̀ ó wá di pàṣẹ tó ẹ̀wà gbé 100,000 yẹn lébi náà mú wá fara ya kò sí láburú mẹ́ àbíbẹ̀kọ́ iṣẹ́ kan lèmi náà wá ṣe yìí èèyàn lè máa ṣe wá àsìkò gbowó kò sí láìsí ń bẹ̀ a rí inú àwọn àfẹ́ ní ìṣáájú tẹ bá lọ bá wọn pé ó yàfẹ́ wá kọ́ mi kí ó máa lọ́wọ́ sí ẹ ọmọ àjẹ ìyàwó àjẹ ló fi jẹ́ pé àwọn àfáà wá lẹ̀ Yorùbá á kí wọn lọ́pọ̀lọpọ̀ ẹwọ̀n gọ̀ọ̀rọ̀ àwọn àfáà tó dálé kéwúlẹ̀ ẹlòmíì nígbà tó sú wọn débi pọ̀ àwọn àfáà náà wá mú iléeṣẹ́ wa pé ẹ tó bá ti di tọ́ọ̀sì ọjọ́ táwọn ọmọ máa ń lọ́lìdè yẹn ẹ káwọn ọmọ máa wá ṣe àdúà àdúà tó ní káwọn ọmọ máa wá ṣe yẹn náà tó bá jẹ́ pé báwọn ọmọ ṣe ń wá yẹn wá ń kọ́ wọn sí tádẹ́ẹ̀lì tá bá fẹ́ jẹun àdúà tá máa ń ṣe nì tá bá fẹ́ wọṣọ àdúà tá máa ń ṣe nì kò sí láìfi ń bẹ ṣùgbọ́n àwọn àdúà tó ń ṣe yẹn náà ní ọdún kan ládùúgbò tiwa mò ń kọjá lọ títì ni àwọn ọmọ yẹn wá béèrè fifty naira owó àdúrà bóyá twenty naira dẹni lọ́dún yẹn tí ẹ bá gbọ́ bí màmá wọn ṣe sọ̀rọ̀ sí wọn inú mi sì bàjẹ́ pé ẹ̀yin ti wá kó ìlà dáadáa báyìí àwọn àbáàdẹ̀ ní sọ olè kí wọ́n tún ní ẹ máa mú twenty naira fifty naira wá lọ́sẹ̀ ó tún nira láti san ọmọ àfáà náà lọ sí skul ọmọ àfáà náà jẹun ìyàwó àfáà náà béèrè owó aṣọ nígbà míì inú ilé tó máa ń gbóná jù nínú ilé àwọn àfá torí láwùjọ wa àwọn àfá òkè rí ojúṣe ṣe nínú ilé ìyẹn ló fi jẹ́ tó bá di ọjọ́ kó mọ wọ́n máa ń tátọ́ sí wa lọ́rùn ẹwà àwọn àfó ní kọ́nfẹ́rẹ́nsì sí ọdí àlẹ́jì wọn wọn dìde lọ kírun àìrí ẹ̀kọ́ rí so ìṣe sí àwọn àfá àdọ́dọ̀ wa ní kọ́nà ọba kó ṣe àgbẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa so ojúṣe àfá àfá lè pé ah wá sí tá à ń ṣe yìí a máa gbowó ọmọ jẹ ìyàwó jẹ àwa náà dẹ̀ máa ṣe research a máa sanwó data àríbẹ̀kọ́ ni tàbá fẹ́ pèpè election a máa tan generator táfà bá ti sáìdì bẹ́ẹ̀ lóbi jẹ́ pé wọ́n sọ pé ẹni tó bá fẹ́ pe àwọn àfáà kan lẹ Yorùbá ó máa bíìlì wọn kẹfẹ́ blame ẹni bó ṣe bíìlì wọn yẹn kò kì í ṣe kí ni kò kì í ṣe haram òun náà fẹ́ fi àsìkò ẹlẹ́yìn ọlọ́wọ́n bá ní wà màkánà lè mú nínú ìlìyànfíru káàfà ọlọ́wọ́n ní kò tọ́ fáwọn onígbàgbọ́ òdodo kí gbogbo yín wá jáde lọ́lé kí gbogbo yín lọ àpápá kí gbogbo yín lọ vi kẹ lọ fẹ́ sàkò tọ́ wà láwùlà náà fọwọ́ mi kó lè kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn káde máa fi kọ́ àwọn ẹlòmí wàlẹ̀ yóò ń zèrú qawmahum idha raja'u ilayhim wa la'allahum yahdharun táwọn èèyàn wọn bá ti wá padà dé kí wọ́n bá lè láǹfààní pé à ah, níbi iṣẹ́ wa lénìí ustaz nǹkan bá kí ni ìdájọ́ ẹ̀ arọ̀rọ̀ sọ torí ó ṣe jẹ́ kó jẹ́ pé inú nǹkan yẹn lòun ti kà látàárọ̀ tó wà nílé ó ń dààmú wa láwùjọ wa kò dé àláfa ẹwà wọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n láwọn èèyàn tó jẹ́ pé iṣẹ́ wọn yẹn iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti máa ga ẹ̀ lọ́jọ́ kò sí látàárọ̀ dalẹ̀ àwọn ilé ìjọsìn wọn kọ̀ọ̀kan wọn tún ní sẹ́kẹ́tìrì àbí wọn ní cleaner ọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí èmi tí mo ní ọ̀rẹ́ kọ̀ọ̀kan lọ́ba ìṣàlékún dáadáa fún wọn nínú tó jẹ́ kọ́ padà kú mọ́ọ̀sì yẹn nìyẹn mọ́ọ̀sì ńlá tó tóbi àfáà tí mo ń sọ ẹ tó lọ jábíà tó lọ yunifásitì tó gba ìwé tó gbapò nídìí kéwú ohun táwọn yẹn wá expect ni pé gbòòtú jẹ́ pé àfà ń gbé kọ́ńpáǹdì mọ́ṣáláṣí ìyàwó àfà ló yẹ kó máa tún kọ́ńpáǹdì ṣe kó máa gbálẹ̀ ẹwà rí fi àbí òun ṣàrí fi nìjọ mọ́ àwọn tẹ́lẹ̀ máa ń súwò yẹn kẹrù pé yẹn báwọn ti ń báwọn yan wọn lò ní ọ̀ báwọn lò bẹ́ẹ̀ ilé ìdí aburú gan láwùjọ mùsùlùmí ìsìláàmù ti fi kọ́ wa bẹ́ẹ̀ akọ̀yà tara wa kọ́nà àdúwà wọ́n ní sẹ́kẹ́tì wọ́n lóríṣiríṣi so ẹ tó jẹ́ kí ní ohun kọ̀ débẹ̀ ó jẹ́ kí ni so gbogbo ilé ìlà ní bùkátà sí ojúṣe àwọn àfà wọ́n á lè rí ṣe ẹwà àwọn àfà ẹ̀fí àwọtáwọ̀ tó jẹ́ pé wọ́n kó sínú ẹbọ náà láwùjọ wa àti jẹ àti mu ní ọ̀gọ̀rọ̀ gbà ó tì wọ́n síbi àwọn nǹkan yìí àfi bá ṣe lè tún àwọn agbègbè yẹn ṣe irú àwọn tó ń ṣe kọ́nfẹ́rẹ́nsì lórí irọ́ káàkiri lórí bọ́dé fẹ́ tako ẹ̀sìn nínú àwọn nǹkan tó yẹ kó máa ṣe kọ́nfẹ́rẹ́nsì fáwọn èèyàn wọlé lórí nìyẹn empowerment of àwọn àfá lè kéwú tẹ bá di empower àfá tàfà mọ̀ pa kọ̀mpútà ó mọ̀ pa internet ohun tó mọ̀ yìí ó lè sọ di world class ọjà kò ní ṣe jálàbí world class o kẹmẹ̀ pẹ́lú mi sí ní eh, facebook page títí ẹ̀ ìwọ́n tó bá fẹ́ woṣẹ́ ìkọ́ ti ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wọ́ọ̀sì gan ọ̀tú lòun polówó lórí facebook tẹ̀bá wá wò very young boy tó tún pákéjì ẹ̀ dáadáa ní o pákéjì gidi tó ṣe fídíò lówó ní ẹ̀ eh, ọ́fíìsì àwọn lẹ́kọ̀ọ́ ọ́fíìsì àwọn lọ rí kódà ẹ̀ máa kọ́rùpá bò ṣàwàdà ni táwọn èèyàn ní ẹ̀ pọ́ńtì ìgboyà ìgboyà lórí irọ́ dé lẹ́bùkó lọ ń polówó hàntú lórí Facebook ẹ̀rí pé ní àwọn oníjọ́ mélòó kan ọ̀rọ̀ wàhálà hàntú ẹjí nìkan kí nìkan àwọn àfáà tó mẹ́jẹ súnà dandan náà sọ̀rọ̀ hàntú ẹ̀rí pọ̀ ọ̀yọ́ padà já padà sí wọn lẹ́nu gbogbo hàntú tẹ̀ ń pariwo pé kàn ọ̀yọ́ padà sí ibi ẹ̀yà àdánwò ni ṣé láwùjọ àti pé gbogbo àwọn àfáà tó pé a lè hàntú wọ́n rí àwọn èèyàn bẹ̀rẹ̀ áfúlì imáàdì àwọn èèyàn tí mọ́nì fi lọlẹ̀ lọ padà wé bóyá ká fi wọ́n lẹ̀ lórí ẹ̀ tó bá ti jẹ́ pé nǹkan ṣà ń pò pọ̀ kí mo fẹ́ nìdí ọ̀tún fún ẹ̀mẹ́ ló nínú rún ànábì sọ̀rọ̀ máa lè ọ̀tẹ́lá tó wá ní ọ̀tún ló kan ẹ̀mẹ́ ló rún tó wá ọ̀tún fún kiri pàápàá jùlọ àwùjọ tó wá jẹ́ pé gbogbo ẹ̀ nígbàtí èèyàn náà wá gbé hàn a lè rí wàhálà lọ́wọ́ àfá o yóò fi há kéwú tẹ́bádé náà sì sí àwọn tó wọ́n hàn gbogbo ọkọ́ lọ́ fi mú o ẹlòmí bá fẹ́ há kéwú péjì fẹ́ há kọ́ sórí láwọ́fò orí yẹn wá kọ́ wọ́n dúró dáadáa ó sì máa ràn yàn láti rí ẹ̀ ó fẹ́ tajà ó wá lọ́wọ́ hàn jù wọ́n tún tajà ó lè torí ẹ̀ tà àbí tó bá bẹ pé àlùjọ nù sùkọ́lọ̀ bá ṣàánú wa o kó tún wa ṣe kó bá wa tún àwọn afá ṣe ní ilẹ̀ Yorùbá àti ní gbogbo ayé pátápátá kọ́lọ̀ fi wá ṣe kò ń dáadáa àwọn àwọn èèyàn lẹ́sìn kó kọ́ wọn ní tàwọ̀ṣẹ́jì kó sì máa lé wọn jìnnà sí aburú ẹ̀rí láfi mú ọ̀rọ̀ ànábì wa sallallahu alaihi wasallam tó ní ẹ̀jìnà sí nǹkan méje tí máa ń pa nírun àṣírìkù fi ibadatillah ẹbọ ṣíṣe àṣíṣirò ìdán pípa àti rí pé lọ́dọ̀ wálẹ̀ Yorùbá ọ̀gọ̀rọ̀ kó sí inú ẹbọ rẹpẹtẹ ẹbọ ilé ìta ń ẹbọ ilé ìta ṣe ṣíṣe lóríṣiríṣi ọlọ́run kó wọlá àwọn bàbá wa ọlá àwọn bàbá yíwo ta ló sọ fún ẹ ṣèbí lọ́dọ̀ ti ẹ làwọn bàbá yìí ti lọ́lá níwájú ọlọ́run kọ́ nínú táwọn afọ́ àbá ń sọ fún wa pé a ò ní láti fi ọlá ìyọ̀kan tọrọ nìyẹn tí èyàn bá ṣọ́ra àfà ńlá kan ní us kọ́nà bá wa ṣàlékún ìdáyà fáfà náà tí èyàn bá ti dúró déédéé níbi tọ́nà bá ní ó dúró tó fẹ́ pílìtì ayé wá sí kan tó ṣe ọ̀pírísẹ́ǹtì táwọn èèyàn ń pariwo káàkiri ń sìn òun náà ni wípé ẹ táwọn èèyàn bá ń pe òkú tó wà ní sàárè nǹkan nǹkan báyẹn kò ń ṣẹbọ wọn sì ṣẹbọ látàrẹ ẹ ó kàn lè sun wọn mẹ́bọ ni Yasir Kọ́dí náà ẹ̀hùn náà mo sọ àfáàlì tí wọ́n bá ń sọ pé kéèyàn mọ kéwú tààrà ó mọ kéwú tààrà nínú àwọn àfáàtọ̀ ń fi English ṣe wáàdì lágbàáyé ó mọ kéwú tààrà ṣùgbọ́n kọ́ náà mú wa dúró ni mo fi rí téèyàn bá ti dúró bíi tí ọlọ́run bá tó ní ojú tó yàbẹ̀ pílìsì ilé ọbẹ̀ pílìsì ilé wọ́n pe àfáà kan náà ní ṣíṣàbírì kìíní kan náà máa ń pè báyìí àlẹ́ ìṣàbírì àmì kìíní kan náà tòun náà máa ń ṣe debate pẹ̀lú àwọn non-muslim báyìí àwọn christians òun náà ní fọ́níwáàsì náà gbogbo àwọn ìsọkúsọ ìsọkúsọ ìsọkúsọ jọmọ́ mo ń wo bíi three days ago téèyàn kan analyze àwọn ìsọkúsọ tí yóò bá ti ṣọ́ra tí wọ́n ẹ kéré o tẹ́ bá délẹ̀ Yorùbá àdánwò àwọn àfààlẹ̀ Yorùbá tírélà ò lè kó tán ẹni pé nílọ tó fi ń dálẹ̀ ẹ̀fẹ́ ṣe conference ẹ̀ṣe conference wọ́n mọ́lé kí ó ṣe bá mọ́ kí tó mọ́ kí wọ́n kan mọ́ ṣe máa gbé sí yóò sí lọ́rọ̀ yìí bí mọ́ ni wọ́n ṣe máa dàrú láwọn ọ̀rọ̀ táwọn bàbá yín gan ti tò àbí nínú tíra tàwọ̀ṣìdì kan tí ṣe kádàbò kójọ nínú gbàtàwọn náà ká ṣìrọ́ tún sáà àwọn àmì pé àlùkìyàmọ̀ ti ń dé àwọn náà wá mú wá ń bẹ̀ pé nùzúlù Ìsá bílẹ̀ mọ́ríyàmù ìsọ̀kalẹ̀ Ìsá ọmọ mọ́ríyàmù ṣé tí bàbá ò bá gbà kó padà bọ̀ ó máa sọ̀kalẹ̀ ṣọ́ máa mú wá ni tí àfọ́ àbá tiẹ̀ wá mú nǹkan kan wá tí ò bá ti gbà ó mú wá wípé àwọn èèyàn máa ń sọ báyìí o àwa ṣe tààlík àwa ṣe àfikún lórí ibẹ̀ yẹn pé àwọn èèyàn máa ń sọ báyìí o ṣùgbọ́n àwọn ò gbà bẹ́ẹ̀ torí tó fi ń kọ́ ọmọ wọn nìyẹn sòrò fi jẹ́ pé kọ́lọ́ máa jẹ́ kí àlámọ̀ ìwá dàrú ànábi ní ẹjìnà tẹ́bọ̀ àṣíṣẹ́rù ẹjìnà sí idán idán pípa àwọn àfáà ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn àfáà gbogbo mẹ́wọ́ wàkọ́tìlú lọ́sí lẹ́dí harọ́nà mọ́wí ìlàbílẹ̀ hapkọ̀ ẹjìnà tí ma pẹ̀lú tí ó ṣẹ̀ ẹ̀mí tí ó ṣẹ̀ ẹ má pa ohun lọ́nà àìtọ́ kọ́ ma lọ bórí orí èèyàn nínú bútu àfá ṣẹ̀rí bá dánwò orí inú bútu wa á kùnú ríbà ẹjìnà sí ìmá jẹ́ ríbà àwọ́rí wọlé ní rárá ẹ̀tú bá wọn àfáàdì ìmá jẹ́ ríbà iná ni àwọn olówọ́rí ẹbìnrin ìdájí ẹ̀ lọ́wọ́ gọ̀rọ̀ afá nígbàtí èèyàn rọ́gbọ́dájí rọ́gbọ́dájí báwọn ògbé a máa gbẹ̀yàn kéèyàn máa ń sìdì ẹ̀ẹ́jọ̀ wọn kọ́ wà á kùlù máa nìyẹn tí ìmájú owó ọmọ orúkọ wà tàwálì yawm az-zahf ọjọ́ tó gún bá dé kéèyàn wá sá gbogbo yẹn ló ń tẹ̀lẹ̀ láwùjọ sí wa ibi tó bá yẹ ká ti sọ lójú ọ̀rọ̀ jẹ́ mọ̀ kò tó kó pé àwa fẹ́ jà báyìí sí àbí ọ̀rọ̀ kápọ̀ tiẹ̀ sọ lásán àwọn èèyàn sáré àwùjọ mọ́ àwọn èèyàn mú òdodo wọn rí sọ wọn ní gbé lẹ́yìn àtàbà ah, lọ sódodo mélòó mélòó àwọn èèyàn tí wọ́n gbà fáwọn afá lórí ìsọkúsọ tó ń sọ ṣùgbọ́n kò ní rọrùn fún wọn lè wá àtàkà ọ̀nà sọ pé àwọn táwọn afá wa sọ yẹn orí bẹ́ẹ̀ ẹjùmẹ́ kó máa ń da tó bá jẹ́ pé tó súnmọ́ ọ̀yàn náà ló wá padà ń sọ pé ah, àwọn ọ̀yàn yìí tó ń sọ orí bẹ́ẹ̀ owó kan ló dá àwọn àtẹ́ntọ́ ń bú yẹn pọ̀ tẹ́lómi bá kú sáà òdílé nìkòrò owó gbà bẹ́ẹ̀ ni ẹjọ́ fóun náà lówó lọ́la ẹlòmí ṣe súnnà ká ní òun ṣe pọ́ rówó gbà láti Saudi kò ní ṣe súnnà ẹlòmí wà bẹ̀ nínú àwọn afá lọ́dọ̀ wá bí àríyàn kan ní ọdún kan ọ̀rẹ́ wa kan ló sọ̀rọ̀ fún wa ó ti píkṣù ẹ̀gbọ́n wọn rèé ní gbogbo àwọn òkè bóyá ìrùngbọ̀n àbọ̀ àbìlùwárí ìsàfẹ́ tó bóyá ti àfẹ́ bóyá máa fẹ́ tó níbi tí ìrùngbọ̀n ẹ̀kọ́ ni bó ti wá lọ sí Saudi téèyàn bá sì lọ mọ̀dínà in particular nínú táwọn ọ̀yọ́ máa ń lọ ṣe wọ́n á máa lọ àdúgbò tó bá di pẹ́ńtẹ̀t àwa máa rìn káàkiri a máa lọ kọ́ lẹ́kùn tó bá jáde sílẹ̀ tí bàbá olówó bá jáde á ní ẹ nàìjíríà lòun ti wá a ní àwọn ọmọ orúkọ tí wọn rí jẹ tó rí wọn sábà lọ ẹ afẹ́gbẹ́ kọ̀ǹga a máa lọ bá wọn yàn káàkiri àwọn ẹni ìsìn ni àwọn fẹ́ ṣe sàárà àwọn ọ̀rẹ́ wọ́n ti wá rí pé gbogbo ẹlòmíì ẹ̀rí pé tí wọ́n bá ní kẹlòmíì kẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ àìmọye bòmíì ló lè di kọ́ aṣàtàkù pé sàùdì kò ń ṣe torí ọdọọdún o kò ń ṣe torí humura o ẹ̀rí ọba tiẹ̀ lọ sàùdì yẹn tó bá máa fi padà di at least ṣe lé méjì àti mọ́ṣáláṣí kọ́ wá ló ti lọ ọdún márùn lamẹ́ríkà ìdíjẹ́ ọ̀gọ̀rọ̀ fi ń wálé nìyẹn ó lọ márùn gbọdún márùn yẹn wọ́n bọ̀ ni kò sí ìríṣẹ́ wọ́n bọ̀ ẹ̀wà ni kò wálé kí ló fẹ́ wá ṣe tó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lóṣùn tá a máa ń ní nìyẹn ẹni tó bá dẹ̀ gba kádàrá gbó oríṣẹ́ lamẹ́ríkà padà wálé tó bá délé ó ṣeéṣe kó jẹ́ pàwọ̀ experience tó ti rí bọ́n ti rán àwọn nǹkan nílùú tiwọn ìwọ náà kọ̀ gbé wá bí ọlọ́ ó wá wà lábúrọ̀dù oríṣẹ́ ní owó àtúta kúsọ̀ wọ́n ní kí ló dé àkíníká ti gbọ́ pé lẹ́yìn five years lamẹ́ríkà mo tún wá fẹsẹ̀ rìn káàkiri lẹ́kọ̀ọ́ ògbà kádàrà gbọ́ nìyẹn tí ẹlòmínà máa wò ó ní pé àsàwùdí ta lọ ìkíníká ti gbọ́ kábàwá lówó wọn ni ó wá lówó ń sàwùdí o ìmọ̀nà ni ó wá ní kó lè ṣe kí ni kò lọ spread ẹ̀ tí wọn náà bá padà délé kọ́lọ̀ kó ṣàánú wa káṣọ́ àníyàn wa kọ́lọ̀ bá kó bá ṣe wa ilé ìjẹnu tọ́lọ̀ bá fi nífẹ̀ẹ́ wa ká mójú tó ojúṣe wa ojúṣe lè tàwà mẹ́nu bá ojúṣe àwọn àfá látara àdánwò tó ń ṣẹlẹ̀ káàkiri ní àwùjọ wa pàápàá jùlọ àdánwò àwọn àfá ẹ̀sìn kọlọ̀ọ̀bà kó jọ kó bá wa tún àwọn àfá wa ṣe o kó tún gbogbo wa náà ṣe ìwọ náà tó jẹ́ wípé tó bá wà ní orí Facebook orí online àwọn ọ̀rọ̀ tí ò da tí ò da ìlú bá ń gbé káàkiri ẹ ṣọ́ra lẹ́yìn náà àwọn kọ̀ọ̀kan wà tí yóò fi tẹ́bà tí àwọn àfá wa ń sọ̀sọ̀ kú sọ̀rọ̀ náà jẹ́ ti ẹ̀gbọ́ wá sí ẹ̀ ti ẹ̀gbọ́ torí pé fẹ́ rẹ́rìn à ó máa kó báyà nígbà míì wájú ọwájú ó ní mọ bí tó ti gbọ́rọ̀ yẹn mọ́ ẹnu àpò onísọkúsọ ilẹ̀ ló fi gbọ́ ìwọ́n náà wá máa padà sọ torí ọ̀nà sí ìdí tó ti gbọ́ ṣó fẹ́ pé ìjọba rántí ó ní fọkàn sí ó ní trust ẹ̀ látara bí ò ní sọ ṣùgbọ́n gbà tó wọ̀rọ̀ ti ibi tó ti sọ ọmọ ẹ ká máa ṣọ́ wáàsí gbọ́ kò ń ṣe gbogbo wáàsí entertainment ó scroll lọ lórí facebook ọkọ̀ gbé wá ó dẹ̀ jókòó sí thirty minutes ó wá ń rẹ́rìn nígbà tó ń fẹ́ sí ọlọ́run bá nígbà tó jẹ́ pé tó jẹ́ pé ọ̀rọ̀ òye nínú ẹ̀sìn ìwọ náà wá ohun tó dẹ̀ ń jẹ́ káwọn máa pariwo nìyẹn tí ò bá jẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yìí wọn ò ẹni tí ò mọ́bí tọ́nú ẹ̀sìn kọrí sí tí ò mọ́bí tọ́nú ẹ̀sìn kọrí sí àwọn àfáwá jókòó ti wá àti tó bá ṣe fún two hours kí ló dẹ̀ fa ni pé kọ́ lè wòye tó máa yọ jáde bẹ́ẹ̀ tí wọ́n lè pe àwọn èèyàn sákìyèsí pé àwọn ẹgbẹ́ máa ń gbọ́ wà sí àwọn ọ̀daràn ọ̀daràn kan tún ti sọ báyìí àwọn máa yọ tó bá sọ tí ò dá wọn á yọ jáde o lè ṣàǹfààní látara yẹn wàá fi mẹ́pọ̀ ọkọ̀ tó máa ń sọ ọ̀kan báyìí o bọ́ wá sí àwọn àfáà tí ò lálàáfíà ni wọ́n náà wá ń gbọ́ à ọlọ́run bá bó bá gbà láfíà ara wa o kọ́lọ́ kó ṣàbẹ̀ nìkan kan wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وعليكم السلام ورحمة الله وبركاته وأنتم جزاكم الله خيرا لا Thank you. ìsìláàmù kọ́lọ̀ ń ṣàlọ́wà ọ̀rọ̀ kámú ọ̀tù táwọn ọ̀tù àkọ́kọ́ ní gbogbo ọ̀gọ̀rọ̀ àyè lẹ́ni tẹ́ bá ti rí àwọn àfáàsùn náà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé òlàwà ń gbé a kò pọ́ sí ìlú kẹwàá bá fàásùn náà pàdé kó máa hàn jù wọ́n ní àfáàgílẹ̀ rẹ̀ nínú tẹ́ẹ̀sì ní bá pàdé ni wípé kẹwàárí àfà súnà nílẹ̀ yorùbá kó wá máa hàn jù lọ́wọ́ mọ́ láfà tilẹ̀ fẹ́ ṣe kán ní àwọn ọmọ ìyá kan ni mo fẹ́ ni mo bá hàn jù èyí ti rírí kí ló bí àwọn tí wọn gbọ́ súnà yìí nínú àwọn àfà àbáwọn tó ti ẹ̀wọ́ páwọn ò ní tẹ̀lé súnà torí pé wọn ọmọ túmọ̀ súnà torí pé èèyàn bá mọ̀ túmọ̀ súnà ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tábà lómi tó mọ kéwú nígbà míì òun àwọn ẹ̀yà alùsúnà gbogbo wa náà gbogbo alùsúnà tó bá dọjọ́ pé àlìkìyàmọ̀ tá a bá fẹ́ lọ ọmọ omi káúsà àdọ́bì máa lé àwọn kan padà àwọn màláìkà máa wá kóró gà ìwọ wíyà padà ọmọlẹ́yìn mi ni ni àdọ́bì àní rárá eléyìí ó pẹ̀ ìsìnkà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n wá pèrè ẹmọ àmàdákù ọlọ́run wà rọ̀súlù òjíṣẹ́ náà rí wà ní mọ́mìnú àwọn onígbàgbọ́ òdodo náà rí iṣẹ́ yìí òun ṣe dáadáa ládùúgbò àwọn mùmìnì wọ́n ń rí kó ń ṣe dáadáa òun ṣàbúrú wọ́n ń rí òun ṣe súnà àwọn èèyàn máa rí wọ́n máa jẹ́rìí sí ó wá ń pàpè mọ́ra ó ní súnà náà gbogbo wa à òun tọ́ rẹ jẹ tí ó ká dárò gbọ̀n sí ká fi ṣòkòtò lọ sókè ní súnà ní àbí ká dé ní ṣùgbọ́n yẹn ni ó kéré bí súnà bẹ̀rẹ̀ látòrí ìgbàgbọ́ súnà bẹ̀rẹ̀ látorí kí ni ìmọ́ni tàdánwò bá dé bá náà bí bóòlò ṣe ń ṣe so yí tó dájú fún mùsùlùmí ọ̀nkí jìnà sí pátápátá jìnà sí pátápátá débédébé àkọ́kọ́ ọ̀tún mélòó lànà lè jù àwọn tàbí rẹ̀ mélòó lọ́ọ̀tún nígbòjú ń du á lè wá gbé ọ̀tún fáàlì orí ayálámú ọ̀dọ́mú ọ̀tún gbogbo ẹ̀sìn ní gbogbo ọ̀tún táwọn èèyàn mú kiri ó máa ń gbé wọn jìnnà sí ìmọ̀ọ́nì ìgbàgbọ́ òdodo torí pé ọlọ́wọ́ bá fẹ́ kí á so ọkàn pọ̀ mọ́ òun ó táwọn ọ̀lẹ́ wá ìta lè máa ké ìsìláàmù tún gbé kalẹ̀ òun tún lè ké wọ́n lè ké ilé ẹ lórí ìyẹn ní rúkíyà abiyamọ tí ò tètè rọmọ bí àríbẹ̀kọ́ ni èyí tá bá fi hàn tún fún ẹjẹ́ akarúkíyà fún àríbẹ̀kọ́ ni ṣé láìsí wà mẹ́rẹ̀ kí sì ló jẹ́ rúkíyà ohun tó bá ti lè kà náà nínú ayé àkùrá bá dúà lọ́bì as'aluka as'alullaha al-azim rabbal arshil azim ayé àṣíyà tó bá jẹ́ náà ló ń kà láláìsàn lórí òun ṣe rúkíà fún قل أعوذ برب الفلك قل أعوذ برب الناس الله لا إله إلا هو الحي القيوم ìyẹn náà ló kí sáláìsàn lórí òun ṣe rúkíà fún kó wá lé gbogbo ìyẹn ló jẹ àmà hàn ókè tí èèyàn bá báyọ̀ ni sáré mọ́lọ́ sọ̀rọ̀ ọba láti fi kùrù bá lọ́ba rẹ̀ ìgbàrí tẹ́lẹ̀ wà fi lánà ìlàjú ká àmọ́tẹ̀ lọ́kà ìṣẹ̀lẹ̀ wà ó ti tọ́ mo ṣẹ̀ wá lọ ń kọ́ sínú wàhálà màá lọ sọ́jà máa wé ìṣòwò máa fi ra íǹkì àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà bá wà rà tán màá fi wá fọ̀ màá wá hàn màá dúdú ogó gbẹ àbí in process kó ń gbẹ tí ẹ̀ bá ṣọ́ra eku gan lè fi tọ̀ sí ó tún lè bí lásà viva àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn atẹ́gùn jọ́ sí oríṣiríṣi tí ò gbádùn á ti kó sí ọmọ tó tún fẹ́ bẹ́ẹ̀ ó lè bá fọwọ́ kúrò bí tó lọ ṣe tẹ́lẹ̀ ọwọ́ yẹn náà látúgbẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn sì bá ń tàn wọ́n jẹ nígbò bá ní ẹ̀yà eh, sí 500,000 la hàn àlúlé ẹ̀kọ́ wọ́n sì rọra àwọn ọmọ lè kí wọ́n ti lọ látàárọ̀ nígbò bá dé àwọn tún mi ti parí ẹ̀ àwọn mú wọn tú àtomi wọn bá mi pọ̀ dáadáa wọ́n dà sínú àbọ̀ àwọn tún ní bó ṣe wá délẹ̀ ló wá dé ajé ah ọwọ́ kan ti mú ọ̀tún àwọn àfà yẹn ó yẹ kò sí nǹkan tó ń wọn ẹjì jìnà ti tẹfẹ́tẹfẹ́ tẹfẹ́tẹfẹ́ ẹ ìmọ̀mù ahmadu ìmọ̀mù kíní kan ìmọ̀mù gbọ́nàrọ́jà

òkè yọ̀kọ́ ń sì fàpẹẹrẹ ààrẹ òyà àwọn wá wò pé látara párí òyà ó wá wík ẹ̀kọ́ wá kàtí ní ẹ̀ ọ̀ká ọ̀ká sómi àbí wọ́n wá hàn wọ́n fọ̀ gbọ̀ngàn làwọn rí pé kò sí láìsí ààrẹ òyà ó ti yàtọ̀ sí ọ̀tún tajà ọ̀tún gbé àlájà láàárọ̀ kùtùkùtù ọ̀tún táṣe ẹ̀rọ wọn sí ilẹ̀ ṣé fi gbogbo yẹn ní kí àwọn mùsùlùmí kan jìnnà sí sádàlẹ̀ dẹ̀ríà kó lè bá jẹ́ ìdínà fún wọn láti máa kó sínú aburú mi pé ọba tí mú ọ̀tú apadà tún mú nǹkan ní ìtòjú ọ̀tú lọ ṣùkọ́nà ṣàánú wa àwọn àfáà tí wọ́n ti ń pèpè sí kí wọ́n rò dáadáa kí wọ́n sì má gbàgbé àwùjọ tí a ti bára wa pé tó bá sọ a fáwọn èèyàn wọ́n á fi kí ní kún wọ́n á fi b to z wọ́n á bẹ̀ fi kún ṣùkọ́nà ṣàánú tẹ́lùmí bá máa sọ sí a ní àfáà lágbájá náà ti ní àwọn náà ti sáìn ní ọ̀tú irú òṣù wo làfà ẹ́sáìsì ṣe rẹ̀ pé tí òṣù tàfà ẹ́sáìsì yàtọ̀ sí ìtawọ́ ṣe ṣùgbọ́n kí lọ máa sọ wọ́n ní ah, àfà báyìí náà ti ṣe kí ni ó di sáìsì ọ̀dù so ló fi jẹ́ pàfà tún lọ gbọ́dọ̀ ṣọ́ra wà á mọ̀lẹ̀ dínà fi kòlú bí him zẹ́yìn hún họ́ àfitìnàtì wábìtì họ́ ọlọ́run àwọn táìsàn wà ní ọkàn wọn yẹn ohun tó bá rújú tó bá rújú yẹn làwọn bá mú kọ́ba lè fi dá fítì náà lẹ̀ so kọ́nà ńlá wa bẹ̀ ọ́ kọ́nà má jẹ́ adébùkátà sí ọ̀dùn gbogbo àdánwò tó bá dé bá tá a fi kú pé ọ̀dùn ní kẹ́ lọ́mọ àwọn fáfá torá kò tiẹ̀ lè sọ̀rọ̀ mọ́ báyìí ọlọ́ọ̀bá kó bá fi ṣàdánwò fún wa náà sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́bí ìwọ̀n mọ̀ sọ̀rọ̀ yìí